إنه يجب على المسلم الاتباع والرضا بشرع الله عقيدة وعبادة ومعاملة لأن فيه صلاح العباد والبلاد ومناسب بكل مكان وزمان قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال عز وجل وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا ولو كان ولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير عباد الله اعلموا أن مما اختص الله به السجود والركوع والانتناء عبادة كانت أو تحية كما هو ظاهر في آيات القرآنية قال تبارك وتعالى ألم ترى أن الله يسر له ما في السماوات وما في الأرض والشمس والقمر والنجوم والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يعن الله فما له من مقرم إن الله يفعل ما يشاء قال إمامنا ابن كثير رحمه الله يخبر تعالى أنه المستحق للعبادة وحده لا شريك له فإنه يستحق وإنه يسجد لعظمته كل شيء وإنه يسجد لعظمة كل شيء طوعا وكرها وسجود كل شيء مما يقتص به اعلموا عباد الله أن الإنئناء والسجود والركوع أمر شرعي من الله سبحانه وتعالى لا يستحق به أحد من خلقه قال تبارك وتعالى ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون وقد ورد في أحاديث كثيرة أنه صلى الله عليه وسلم نهى وحرم لمن أراد أن ينحني له وذلك في حديث أخرجه الحاكم في مستدركه عن العاصم أنا عوف الشيباني حدثنا معاذ بن جبل رضي الله عنه إني إني أتيت شام فراء النصارى أنه أتى الشام فراء النصارى يسجدون لأساقفتهم وقسيسيهم وبطارقتهم ورأوا اليهود ورأى اليهود يسجدون لأحبارهم ورهبانهم وعلمائهم وفقائهم فقال لأي شيء تفعلون هذا قالوا هذه تحية الأنبياء قبلنا ونحن أحق أن نصنع بنبينا فقال صلى الله عليه وسلم إنهم كذبوا على أنبيائهم كما حرفوا كتابهم لو أمرت أحدا أن يصل أحد لأمرت المرأة أن تصل لزوجها بهذا نعلم أنه تبين أنه صلى الله عليه وسلم نهى عن الإنهناء والرقوع عند تهيته وسأتطرق إلى شبهات يثير يثيرها الذين يجيزون الانحناء لغير الله هذا أقف فلان أبا طريق كيف وأسواجه النبي محمد صلى الله عليه وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tó ń tọ́ ìlànà ànábì àfihàn ọba kó fi kẹ́kọ́ fi kárí wọn àwọn àlèúmà mùsùlùmí in tí a gbọ́dọ̀ mà òun ni pé dandan ni ọ̀ranyàn ló jẹ́ fún wa ká máa tẹ̀lé òfin ọlọ́run tó bá kan náà ká sì yọnú sí òfin ọlọ́run ọba òfin ọlọ́run yìí ó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ adì ọkàn ni ó ní ń ṣe pẹ̀lú ìbádà ni ó ní ń ṣe pẹ̀lú ohun àṣepọ̀ láàrin wa ni ní ta bá ti gbọ́ pé òfin ọlọ́run ọba ni òun ni tó yẹ kí gbogbo wa ká máa tẹ̀lé dandan ni ó ti ẹ̀yẹ kọ́ dandan tẹ́lá gbọ́dọ̀ máa tẹ̀lé torí pé kí ni fi islahi lil ibadi wal bilad níbi òfin ọlọ́run ibẹ̀ ni àǹfààní wà fún ìlú ìfẹ̀ ni àǹfààní wà fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òfin ọlọ́run ọba èdá wà lálẹ̀ láwùjọ láíláí òfin ọlọ́run ọba kò kí ń da ibírù kò kí ń da ìlú

náà ni rántí nǹkan tí ma ń lórú nǹkan tá ń wí nǹkan mílò ń kálukú ma tẹ̀lé níbi tí òfin ọlọ́run bá ti hàn aya mina tún bẹnu suratul Luqman nítorí ọjọ́ tó ti lọ ìníkà Allah bá subhanahu azza wa jal inú tó fi ṣara rẹ̀ lẹ́sà tó pé mi ni mo ní ẹ gbọ́dọ̀ fún ẹnì kankan as-sujudu a forí balẹ̀ fún èèyàn a tẹ́ kọ̀kọ̀rọ̀ kíyàn eléyìí ọ̀rọ̀ tí ò rújú ní kò rújú rí lọ́dọ̀ àwọn àfẹ́ ìsìn tí wọ́n ti kọjá ọlọ́run bá sọ ó yé pẹ̀lẹ̀gẹ̀rẹ̀ nínú al wípé alam tara anna ma fi as-samawati wa ma fi al ọlọ́run ní ẹ̀yìn èèyàn ẹ̀ wòye ni ẹ̀ẹ̀mà gbogbo tí ń bẹ ní sánmà gbogbo tí ń bẹ nílẹ̀lẹ̀ èmi ọlọ́run ọba ni wọ́n ń sì sùjúdù fún sùjúdù wọn èmi ọlọ́run ọba ni mo ní olùwàwá ní tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn kọ́dà wash-shamsu wal-qamaru wan-nujum àtòṣùpá àtòrùn àti rawọ́ kọ́dà àtàwọn jí àti gbogbo àwọn dábà èmi ọlọ́run ọba ni wọ́n tẹ̀rí fún olùwàwá ní ẹ̀yin èèyàn la tasjudu lish-shamsi wala lil-qamar ẹ gbọ́dọ̀ tẹ̀ fún ẹni kankan nínú oòrùn àtòṣùpá ẹ gbọ́dọ̀ tẹ̀ fún wọn lillah ọlọ́run ọba ní kẹ́ ẹ máa ṣe sùjúdù ọlọ́wọ́n bá ló ní sùjúdù yìí ayá tí mo ń ka yìí mo ń ka suratul hajj ayá 18 so bákan náà mo ti kà papọ̀ ayá tó wà ní suratul fusilet ayá 37 níbi láti gbọ́yé alimamu ibn kathir rahimahullah ìgbà tó wá ń ṣàlàyé àwọn ayá yìí nínú suratul hajj wọ́n kọ́ sọ pé يخبر تعالى ان الله بان فواني روين ان المستحق للعباده وحده يبقى من من بوتي بان جا عباده يمكن la sharika la kò sẹ́ni tó lè bá mi pín ọlọ́wọ́ ní Imam Ibn Kathir ní fa innahu dájúdájú yasjudu lahu li azamati kullu shay olúwọba ní gbogbo nǹkan mẹ́ ń tẹ̀ fún pé ó tóbi wọ́n sì tẹ̀ fún taw'an wa karhan wọ́n kọ̀ wọ́n fẹ́ wọ́n tẹ̀ fọ́lọ́run Imam Ibn Kathir wá ní wa sujudu kulli shay'in mimma yaqtasu bihi títẹ̀ nǹkan kọ̀ọ̀kan bí ṣe wá ń tẹ̀ ó ti ní bá ṣe ń gbà lọ́wọ́ rẹ̀ ó ti ní bọ́lọ̀ ṣe ń gba sùjúdù lọ́wọ́ gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́ bá wí ẹ̀lẹ́bàbìn nù ìṣàlàyé yìí bákanáà wo inú hakim sọ ana ẹ̀nẹ̀ Mu'adh olóhun lọ sí ìlú tó ń pè ní sham onígbà tó ń débẹ̀ òun rí àwọn nàṣọ́rọ́ wọn a máa tẹ̀ yẹ a máa ṣe fún àwọn fáwọn tó ń àwọn èèyàn àwọn ẹni ọlọ́run láàrin àwọn yẹ̀wúdí àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn àfá wọn wọ́n máa tẹ̀ fún wọn tọ́bá ti pàdé wọn gbà tó wá darí dé ọwá ní olóhun wá ń wò pé a wà náàbì náà ó ní gbà tó ń rí wọn tán tẹ̀ wọ́n wá bí wọ́n bí kí ló tẹ̀ máa ń ṣe báyìí wọ́n ní a hádá tahiyyatu anbiya'ina ó ní bá àwọn ṣe máa ń kí àwọn náàbì ọlọ́wọ́ bá wọn lọ ipa àwọn anábì ọlọ́run bọ́ sí ma ń kíra wọn nù nílà àwọn ẹ̀fọ́ wá ń kí àwọn àfáwà anábì ní kẹ́gẹ́bù irọ́ ni wọ́n ń wọ́n parọ́ mọ́ àwọn àǹbíyá àhùn wọ́n parọ́ mọ́ àwọn ànábì ọlọ́run ní kàmà hẹ́rọ̀ fún kìtàbà hùn bí wọ́n ṣe yí tíra àwọn padà náà gbogbo tíra àwọn ti yí padà bẹ́ẹ̀ ni wọ́n tó ń parọ́ àwọn ànábì ọlọ́run ọba sànábì wá ní èmi o law kuntu amira ahadan an yasjuda li ahadin tó akẹ́ ń bá pàṣẹ ní kó tọ́kẹ́ nìkan mọ́ ṣe sùjúdù fẹ́ nìkan sùjúdù wọn ìmọ̀ mọ́ tó ní sùjúdù o pípọ́ tọ́kíyàn ọmọ ṣe sùjúdù fẹ́ nìkan anábì ní ìyàwó ni ìbánikọ́mọ ṣe fọ́kọ rẹ̀ àmì mi ò ti ẹ̀pẹ́ nìkan kan láṣẹ rú ẹ̀ bí mo á ṣe kan ara sásọnù tí ò ṣe fún anẹ́bì sallallahu alaihi wasallam náà níbi ẹ jẹ́ ká wá bira wa àwọn ará yẹ̀wò àwọn ará sham àwọn christian àwọn jew tàlẹ̀ rí tó ṣe pé yóò wá dí àfáà bí ó dé chọ́ọ̀chì wọn tí ó wà forí kan lẹ́lẹ̀ sùjúdù ni wọ́n ń ṣe irú ẹ̀nà ní bẹ nínú ayé al-Qur'an tọ́lọ́wọ́n bá ń sọ fáwọn Banu Isra'il ipe ìlú Baitul Maqdis tẹ́fẹ́wọ̀ yìí wadkhulul baba sujjadan ẹwọ́bẹ̀ kẹtẹwọ́bẹ̀ ní ìtumọ̀ oríṣiríṣi gbogbo àwọn afọ́ tafsiri láyé ìtumọ̀ bí oríṣi mẹ́ta ni àwọn kan ní wọ́n ní kán tẹ́ kọ̀kọ̀rọ̀ kí wọ́n tẹrùn wọnú ìlú ọ̀kanu àwọn kan ní wọ́n ní kán forí kanlẹ̀ tán bá forí kanlẹ̀ tán kán wá dìde kán wọnú ìlú ó di méjì àwọn kan tán bá wọnú ìlú tán kán wá forí kanlẹ̀ ṣe mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ́sà dákọ̀ àbí ó mì pé méjèèjì náà ni ó kó sínú sùjúdù àti títẹ̀ ìforíkanlẹ̀ àti ìtẹ̀ kò sí àfún onítẹ̀sírì láyé tó rí ọ̀rọ̀ òun yọ fún bẹ́ pé kò sí títẹ̀ ń bẹ́ ó túnmọ̀ sí pé sùjúd ìmọ̀ ń túnmọ̀ títẹ̀ kíyàn sùjúd ìmọ̀ ń túnmọ̀ títẹ̀ kọ̀kọ̀rọ̀ sùjúd ìmọ̀ ń túnmọ̀ rùkú sùjúd ìmọ̀ ń túnmọ̀ kíyàn ó fi oríkanlẹ̀ wàláì wọ́n ṣe àlàyé rẹ̀ léyìí tó sì pé ó yé yékéyéké kọ́dà tafsiri jàlálẹ́yìnì ìgbà tó wọ́n tú wọ́dé kòlúlbàbà sujjadan ó ní munhanina ru'usakum ẹ̀tẹ̀ orí yí kọ́kọ̀rọ̀ ní kẹfí wọnú bẹ́ẹ̀dù magdis ó túnmọ̀ sí pé ń gbàtà rí àdísítà náà bí ń sọ fáwọn èèyàn pé èmi ò pàṣẹ kí ni ó máa ṣe sùjúùdù fẹ́nìkan á gbọ́yé pé ìtumọ̀ rẹ̀ ni pé a tẹ̀ a forí kanlẹ̀ kẹ́nìkan wá dé kó ní ayọ̀ yìí pé ìforíkanlẹ̀ lèyàn gbọ́dọ̀ ṣe fúnyàn tó a pé ìforíkanlẹ̀ ṣẹ̀ríà bá ní ipe èyàn pé torí àyè ìforíkanlẹ̀ ìtumọ̀ ṣẹ̀ríà látù tàbá ní ká tún túmọ̀ ṣẹ̀ríà wàláhì tí a bá foríkanlẹ̀ tí ò bá fi mú kanlẹ̀ kò tí ìforíkanlẹ̀ tó a pé ìforíkanlẹ̀ ti ṣẹ̀ríà bá ní o ẹni tó kanlẹ̀ ó mi pẹ́ tó bá rí yàn nísìn tó bá forí kanlẹ̀ tí ò fi mú kanlẹ̀ á sọ pé kò tí forí kanlẹ̀ títí ṣẹ̀ríà ẹ̀yin ní ó sì tó bẹ̀ láéláé kẹ́ ní ẹni tó bá forí kanlẹ̀ tí ò bá fi mú kanlẹ̀ kò tí ṣe sùjúdù fún yàn òun wá ní pé bí a ṣe wá ń sọ̀rọ̀ yìí ta mú àyà kúrán ta mú hadith hadith wáyìí àwọn kan wá ń bẹ tó ṣe pé wọn ò ní nǹkan méjì tí wọ́n rán láyé wọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn ju wọn ní a mọ́ wọn ní a mọ́ àwọn kọ́lá ní a òfin ọlọ́run náà ni òfin tó ní a máa ṣe sìná ká máa jalè ká máa parọ́ òun náà ló ní àgbọ́dọ̀ tẹ̀ kíkí náà òfin ọlọ́run ọba ni sawa'an abaytum am radaytum ẹfẹ́ ni ẹkọ̀ ni wa hadha al-amru yóò máa lọ ni yóò sì máa lọ nu ẹkọ̀ mọ́ fìtínà ara yín àwọn tán mọ́ wá ń dákọ wọ́n mọ́ wá mú àwọn ọ̀rọ̀ kan wá wọ́n mọ̀ fi ṣẹ̀rí torí kọ́lẹ̀ ẹni tí ó bá lọ́lọ́run pé mẹ́wàá ẹni tí ó pèrè lọ́lọ́run wàláhì tó bá wọnú kùránì tó mú ẹ̀rí wá so ẹ̀rí ó dà àmọ́ tó ń lo ẹ̀rí fún náà ni ò ní bá mú ẹ̀rí ò lábùkú ọ̀nà tó ń lò sí náà lábùkú wà ń bẹ̀ nínú àwọn ẹ̀rí tó máa mú wá wọ́n máa ní níjọ́ kan wípé Abubakar àti Umar wọ́n ní ìkankan ṣẹlẹ̀ láàrin wọn ipe ńgbà tí wàhálà ṣẹlẹ̀ Abubakar òun lọ ṣe Umar Umar wa bínú sí ìgbà tí Umar bínú ọ wá ń bẹ Umar Umar wa ni ah kìíní yóò kán lẹ́nu òun inú Abubakar wa bàjẹ́ wà lè bá nabi sallallahu alaihi wasallam ìgbà tó dé ọ̀dà nabi sallallahu alaihi wasallam ó sọ tó ṣẹlẹ̀ kìíní yẹn dùn ànábi pé ah pé kí ló dé tí ń bí ọ ah, kí ló dé wá sí nǹkan tó bọ̀ ọ́nú tó báyìí ànábi rí bànújẹ́ ní ara Abubakar so bá jẹ́ ń sọ lọ́wọ́ umaru náà náà ti ronú kí wàdà pé ah ìtí mo ṣe yí ọ̀dá o pé ah ẹni sí bẹ̀rẹ̀ mí sí gbà ọ wá lọ sílé òun náà darí lọ́dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam gbà tó dọ́dọ̀ anẹ́bì ọba Abubakar Siddiq níbẹ̀ anẹ́bì wa kọjú sí umaru pípé ah radiyallahu anhu òun gangan ló wá sọ fún ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún ànábì pé à èmi ni mo ṣẹ̀ ẹ́ èmi ni mo ṣẹ̀ ẹ́ hatta ashfaka abubakar ẹ̀rú wa bá abubakar inú abubakar náà bà jẹ́ bá ànábì ṣe ń bínú sí umar ẹmọ wo wọ́n ní ni abubakar wá fi eékún rẹ̀ lélẹ̀ ìgbà tó fi eékún lélẹ̀ eékún méjèèjì ó fi eékún rẹ̀ méjèèjì lélẹ̀ nígbà tó fi eékún lélẹ̀ tán wọ́n ní ni wàhálà ni àníbi bá dákẹ́ so àwọn ẹni yóò bá nítọ̀ ẹ̀rínú o fàjátá àlá rùkẹ̀bàtẹ́ yìí ó kúnlẹ̀ in tí àdísì yìí ń ṣàlàyé òun ni pé annabi sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ́ṣẹ́ ìgbóná ti bára wọn àkọ́kọ́ nù wọ́n ló ti wá sọ́dọ̀ rẹ̀ yóò ti jòkó lọ́dọ̀ ànábì wọ́n ti jọ máa sọ̀rọ̀ àbí wọ́n dùn nílé àmẹ́jì ó dùn nílé ti ra báyìí ó mọ́ ní òtúndé òun ní òtúndé ó ti wọ́n so gbàtà ànábì wa ń bínú yọkàn kúnlẹ̀ ni orí ìjòkó láwọn méjèèjì wà àná ti ń sọ tó ṣẹlẹ̀ ìgbà tó wá rí pé àná sọ̀rọ̀ sọ́lá ń bínú Abubakar wá chéǹjì òṣìṣẹ́ ó chéǹjì ipò tó wà kíni àtẹ́yẹ́ mọ̀ sọ̀rọ̀ ní ìsìnká jòkó kí n tẹ́ pé mo jòmó jòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo wá pa ayé ìdídà mo wá fi ékùn mi lélẹ̀ ń ń sọnu ṣe rí yọ́tẹ́ tó mẹ́rin wá tí ó rìn wá yọ́tẹ́ bá mú wá pẹ̀lú kẹsìkò pàdé ànábì sallallahu alaihi wasallam ọkàn ní salamu alaikum ọkàn kì báyìí ni ọkàn tẹ̀ fún ọkàn kúnlẹ̀ fún ìtàǹbìyìnù hádìhì àkọ́kọ́ ló gba àwọn ẹ̀rí kìí tẹ̀rí tọ́lọ pẹ̀lú ọ̀rọ̀ à ń kiri ẹni ẹ máa wò bẹ́ẹ̀ náà ni wọ́n tó mọ́ sọ ti Abubakar náà àti Umar tẹ́nìkan bí anábì sallallahu alaihi wasallam ní àwọn ìbéèrè tánàbí wa bínú fàbẹ́rẹ̀kà umar umar wa kúnlẹ̀ ẹ máa wo alimamu ẹni ibn badruddin al'aini nínú sáré wọn umdatu alqari ní sahih al-bukhari ẹ máa wọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ni qawlu umar wọ́n nígbà tánàbí bínú tí umar wa ń sọ pé radina billahi rabban ike ayọ́nusọ́lọ́hun agbáwa nábì gbọ́lójíṣẹ́ ikú ọ̀rọ̀ tó sọ yẹn ma'anáwu rọ̀dínà ayọ́nu sí bima indana min kitabillahi wa sunnati nabiyina súnà lágbà ọ̀rọ̀ ọlọ́run lágbà gbọ́ waqtafayna bihi ti tó àbèrè bèrè lọ́wọ́ rẹ̀ mọ́ wa nabi الإمام ابن يعني إمام البدر بدر الدين العيني واني وقوله هذه واني أرتي عمر ìnáma kánà adaban òun gangan lẹ̀kọ́ wa ìkìráman òun làpọ́nlé lè Rasulullah sallallahu alaihi wasallam fún ànábì ọ̀rọ̀ yẹn gangan làpọ́nlé kèé ṣe sẹ́rí ó change position ó fi é kúnlélẹ̀ àràfà kan tó sọ pé náà ló fi pa ànábì fi gbà ànábì ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ẹnu lọ́sọ so ọ̀rọ̀ tí ń sọ yìí kèé sọ̀rọ̀ mi o ọ̀rọ̀ al-imam بدر الدين العيني tó عمدة القاري الحمد لله والصلاة والسلام على رسول الله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 في رابعة النهار لقد صدر مثل ما صدر من أبي بكر وعمر من الجثو على الركب من تلقاء النبي صلى الله عليه وسلم نفسه وذلك في حديث أخرجه إمام أحمد في مسنده أن أبا حذيم أراد وصية مئة ناقة ليتيم عنده فغضب رسول الله صلى الله عليه وسلم عندما أخبره به وكان رسول الله صلى الله عليه وسلم قاعدا فجثى على ركبتيه وبهذا يتضح أن جثو على ركب ليس للانحناء أو للتحية إنما هو لتغيير من حال إلى حالة أخرى وقد كثر أقوال العلماء في الانعناع واختص بالذكر الإمام القرطبي والإمام البغوي والإمام الثعلبي في تفاصيله هذا وقف لهم وبا طريقك فاسواج ونبى محمد صلى الله عليه وآله وسلم كبا صحابة كلهم قم باهم kí ọ̀rọ̀ yìí kó bá tó lè yé kó bá clear sí dáadáa nínú musnad imam 20,665 20,665 ọ̀kan náà àwọn sọ̀hábà ó kọ̀ rẹ̀ ń jẹ́ àbá hudayl arada wasiyatan ní àtànàkọ́tìn nínú dúkìá rẹ̀ ó wò pé òun lọ́mọ kan ọmọ ọ̀dọ́ ní ọmọ yẹn ọmọ òrukàn ni kódà lórí wáyà kan wọ́n ní pé ọmọ yẹn ọmọ rẹ̀ ló ọmọ ọmọ rẹ̀ ni àwọn bàbá tiẹ̀ ti kú ṣẹ́ fóun ní lógún mọ́ ọwá fẹ́ kọmọ yẹn kó rí nǹkan ọwá ní òun ó fún ní mọ̀lú ọgọ́ ẹ̀yìn sàǹkúmí ọgọ́rùn-ún ìgbà tó wá lọ ọwá lọ lébà nábì ọwá sọ̀rọ̀ yẹn fún ànábì sallallahu pé mo fẹ́ ni fàgọ́dìbà nàbí ànábì bínú pé á ah! irú wàsíyàwó ni ó mì pé gbogbo tó ní tán fún ọmọ kan tí è tún sọmọ àwọn tó pé ọmọ òrukàn ni ó wá fẹ́ sọ àwọn ọmọ ti ẹ di olùsì anábí wa bínú wọn ni fagọ́dìbà rasulullah wọ́n lánàbí bínú wà káàlẹ̀ kọ́ ìdán bí ṣe ń bínú yẹn orí jòkóló wà tẹ́pẹ́ wà lórí jòkóló yọ sọ̀rọ̀ ó ní fàjásá rasulullah ala rukbatayhi anábí wa fi okùn gbogbo àwọn jàsá jàsá jàsá jàsá àìmọ́kéwú ni wàláyà ìmọ̀kéwú ni wọ́n sì mọ̀ kílẹ̀ ń pa àwọn ọmọkéwú kọ́ra àwọn kọtíra kan lérí ọ̀rọ̀ kúlẹ̀ náà ni ẹ̀ nígbà tí wọ́n sọkọ rẹ̀ wọ́n ní tàwùdí ìwòlì bayan bóòlù yẹn sí máa ń wà dọ́ha bayan albayan láyé wà dọ́ albayan ṣéun wà dìhun tíra tí ó láti bí ònúwànù gan ẹtúwò kan náà lónìí mo gbọ́ fífí ara mi gbọ́ báyìí ni ẹwò tẹ́mọ̀ pé wọ́n kàn mọ́ ń sáwọ́ àdàmọ̀dì ẹ̀rí kàkiri wọ́n ní ìmáàmù Abu Hanifa pẹ̀lú ọmọkéwù rẹ̀ wọ́n ní ọmọkéwù rẹ̀ ó sá ìmọ̀ wọn lá sí ìmáàmù Abu Hanifa wọ́n wá bí níbèrè ó wá bá ìmáàmù Abu Hanifa ìgbà tó wá bá kọ̀mọ̀ béèrè wọn ẹ̀wọ́ wọ́n nígbà tó dọ́rọ̀ ìmáàmù Abu Hanifa wọ́n sọ pé wọ́n ní sálámà àlẹ́ ọ sálámà sí ìmáàmù Hanifa ìmáàmù Abu Hanifa ṣàbíkọ́ yẹ kó ṣe kí ni kó tẹ́ ẹ̀ wọn ò fi sí kó tẹ̀bà wọ́n nígbà tán wá jòkó tán tó wá sọ ń tó ṣẹlẹ̀ tí mọ́mọ́ abúlé bá wá sọ fún pé ọmọ ara rẹ̀ sí mi ni mọ́mọ́ abúlé nípa wá ń bínú sí wọ́n ní fàjátà àlàrùkọ̀bẹ̀tẹ́ yìí lè ṣe ìfì yìí ọwá kú ọmọbẹ̀ ọwá position ọwá fi eékún rẹ̀ lélẹ̀ ẹ dákun ẹ̀rí kíyàn dá ń bí nísìnyí wọn ni torí náà ẹ̀yin tẹ́ bá ní kọ́mọ mọ́kúnlẹ̀ fún bàbá rẹ̀ ẹ̀rí kan tó lè tí wọ́n ti wọ́n mú ẹ̀rí lélẹ́ yìí ẹ̀rí kọ́ lélẹ́ yìí tí bó ṣe mẹ́rí ìrúnnu tí bó ṣe mẹ́rí àwẹ̀nu so àwọn ọ̀rọ̀ àwọn àfáwà pọ̀ rẹ́kẹ́tẹ́ nǹkan dapọ̀ àfáà rẹ̀ alimami Qurtubi Muhammad bin Ahmad bin Abi Bakri al-Qurtubi imamu yìí kú ní ọgọ́rùn ọdún àti àádọ́rin àti ọ̀kan 670 náà ní lẹ́yìn bàtà níbi ṣe jẹ́rọ ó ní ìgbà tí ń sọ̀rọ̀ wà kharru lahu sujadan nípa ọ̀rọ̀ Ànábì Yusuf táwọn bàbá rẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ tí ogun wọn tí wọ́n wú kalẹ̀ fún onírú sùjúdù yìí ń lam yakun sùjúdù walakinnahu sunnatun kana fihim yu'mihuna bi ru'usihim oníkèéṣe bá forí kanlẹ̀ ní wọ́n ṣe ní pé ìtumọ̀ sùjúdù tí ọlọ́run bá wí bẹ̀rún wọ́n kàn forí wọn ṣe àpẹẹrẹ wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ báyìí fún annabi yusuf ni mamu kurutubi ní sọ bẹ́ẹ̀ o ìmáàn kàdálìk wọ́n kàfi ṣàpẹẹrẹ bẹ́ẹ̀ ni wọ́n ni kàdálìk kánẹ́ tẹ ìyàtọ̀ bọ́ ṣe máa ń kíra wọn nù ń gbà wọn tó bá fẹ́ kíra wọn wọ́n tẹ̀ onáà lọ ní kí iná làwọn ọmọ àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàwọn ni wọ́n ṣe fún wọ́n wá ní imam kúrútù wá ní wà ákàdá kánà sàlámù ní bá sí ma kíra wọn nù bí takafí wal inhina wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ tó bá fẹ́ kíra wọn waqad nasakha Allahu dhalika kullahu fi shari'ina imam ibn kathir ní àmọ́ nínú òfin tàwa ọlọ́run ti parẹ́ kò sí nínú òfin tiwa mọ́ kálọ̀ léwo ibn kathir o kálọ̀ jùsù ẹlẹ́kẹ̀ẹ́sán ìdíkẹ̀ẹ́sán kálọ̀ lè wo ojú ewé ọgọ́rùn méjì àti ọgọ́ta àti márùn 260 tọ́bá tó pé tọ́bù àyẹ́ bá yàtọ̀ lọ lè wo wàkọ́rù lẹ̀ ń sújẹ̀dẹ́ níbi tẹ̀fsírí súrátù Yusuf aya 100 lọ lè wo ọba ti ń sọ yìí bẹ́ẹ̀ so bákan náà alimamu Bagawi inú tẹ̀fsírí wọn àwọn náà ní wàkọ́rù lẹ̀ ń sújẹ̀dẹ́ wọ́n ní wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ fún tí àwọn bàbá rẹ̀ tẹ́ kọ̀kọ̀rọ̀ fún àti ìyá rẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ yàní ó ní túmọ̀ rẹ̀ ní pé إخوته وأبواه يعني وأبويه وأبواه كانت تحية الناس يومئذ لملوكهم سجود nta àwọn èèyàn máa fi ń kí àwọn ọba ń gbà òun náà ni pé wọ́n tẹ̀ wọ́n ṣe sujúd ó ní walam yarid bí sujúd wádìí ìrìlì jìbá yìí alàlhàtì kìí ṣe pé ìfi orílẹ̀ ni wọ́n ń sọ o pẹ̀lú ń sọ walam yarid bí sujúd wádìí alìjìbá yìí wà innama huwa alìhìnáì wà tàwádọ́rẹ̀ wọ́n ní wọ́n tẹ̀ ní wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ bọ́ sí kí ànábì Yusuf nù ìmáàmù Bagawi náà wá tún ní wa kana dhalika jaizun fil umami as-salifa wọ́n ní yíhun wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fúra wọn lọ́dọ̀ àwọn ìjọ tó ti kọjá wa nusikha fi adi ash-sharia wọ́n ti parẹ́ nínú òfin tàwa yìí bákanáà bin Muhammad bin Ibrahim òun náà tún ní wàyídí kúlnà lil malaikati isjudu àti wa kharu lahu sujadan gbà tó ń ṣàlàyé rẹ̀ ó ní kana dhalika tahiyyatun nas ó láwọn èèyàn náà máa ń kíra wọn bẹ́ẹ̀ nígbà àwọn ọ̀yọ́ àìsàn bá dùn ẹ̀bẹ́ àdọ́ inú wọn gbéra wọn tóbi walam yakun wadi alwaji'i ala wọ́n ni falamma já al-islam ìgbà tí islam dé islam tá ń ṣe yìí ìgbà tó dé tánàbí mú dé o ní bá tọ́lẹ̀ zalikali islam islam ní gbogbo yẹn aburú ní kọ̀dámá ẹ dákun sáwà là ń sọ léyìí ẹ̀yin náà wá kó àwọn àfáà wá ẹ ẹ̀rí ní bá mú ó pọ̀ gan ẹnu ìtọ́kùnrin kan kó gbà mí láyé nàmọ́ra mú wáyé òun ni pé ẹni tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ni pé ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ máa tẹ̀lé lánàá ọlọ́wọ́ bá ó wala tattabi'u awliya min dunihi ẹ má tẹ̀lé o tọ́lọ́run ní kẹtẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam ní kẹtẹ̀lé wallahi alazim n tí ọ̀rọ̀ yìí fi lè ní ìbálẹ́jọ́ fún ẹni tí bá ń ṣe pé ní tẹ̀kẹ́ anybody òun ni tọ́lọ́run ọbọ̀ ọba pàṣẹ rú ẹ̀ wallahi n tó fi lè ní ìbálẹ́jọ́ fún un àmọ́ tó ẹkọ́lọ́run pàṣẹ rú ẹ̀ tó pé

tó bá ju ọjọ́ wájú nǹkan míì dáàkú tí mẹ́nu súnà ní sọ̀sọ́lá tó bá tó yọjú tó lẹ́rì wà láyà tó máa ṣe lọ ní bí ìdínlá ìtààlà اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم انظر المجاهدين في كل مكان الذين يجاهدون لإله كلمتك يا رب العالمين اللهم اكفل اموات المسلمين اللهم كن مع ولاة امورهم ولا تكن عليهم يا رب العالمين اللهم جلهم بطانة صالحة وجنبهم بطانة سوء يا رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك